بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أفيا يفون الله أفيا يفون àtọ̀rọ̀ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní ibi tí a ti máa ń ka tírà umudatul ahkam matinu umudatul ahkam tíra tí kikida hadith adabi tó ni ahad déètì òní ni twenty one oṣù karùn-ún jùmọ́dá ọdún 1443 ibi tí a ka tíra umudatul ahkam dé ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ àdísì tí a kà kẹ́yìn ni hadith 211 hadith 211 nínú tíra umudatul ahkam àdísì tí a bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ó ní àdís two one two insha allah. عن عائشة رضي الله عنها قالت كان يكون علي صوم كان يكون علي الصوم من رمضان فما أستطيع أن أقضي إلا في شعبان Hadith 212 Àní Aisha láti ọ̀dọ̀ Aisha kí Allah yọ́nú sí. Kọ́ọ̀lát ó sọ pé, asọ́ọ̀mù min Ramadan ààwẹ̀ Ramadan a máa wà lọ́rùn mi ààwẹ̀ Ramadan a máa wà ní ọrùn mi fàmà àstàtíyàn an akdíyà tí èmi kò sì ní lágbára pé kí n san padà ilá fi ṣàbàn àyàfi nínú ṣàbàn ìyàwó Aisha radiyallahu anha ó ní ààwẹ̀ Ramadan ó máa ń wà ní ọrùn òun tí òun ò sì ní lágbára láti san àyàfi nínú ṣàbán ohun tí àdìsí ń sọ fún wa ni pé gẹ́gẹ́ bí ìṣe àwọn obìnrin ọwọ́n nínú obìnrin tí yóò gba Ramadan pé pérépéré ní àsìkò tí gbogbo ayé ń gba Ramadan nítorí àwọn okùnfà tí ó jẹ́ àdámọ́ àbùdá mọ́ wọn lára nínú rẹ̀ òun láti rí haidọ̀ ṣíṣe nǹkan oṣooṣù nínú rẹ̀ láti rí kóbìnrin kó lóyún oyún ó lè fa ìdíwọ́ tí kò fi ní lè gba ààwẹ̀ Ramadan lásìkò tí gbogbo ayé ń gbà á nínú rẹ̀ láti rí ìfọmọlọ́yàn èyí tí ó jọ kó wá pọ̀ òun ni bí àìlera tàbí ìrìn àjò ní ti ìyàwó Aisha rọ̀díyàlọ́wọ́ aníyá nǹkan oṣù tó bá ti ṣẹlẹ̀ sí lásìkò Ramadan àsìkò tó fi ṣe nǹkan oṣù yẹn kò ní láǹfààní láti gba ààwẹ̀ torí pé lára májẹ̀mú ààwẹ̀ gbígbà ò ní pé ẹni tí ó gba ààwẹ̀ kò ní máa ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ní máa ṣe ẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ ó lè wá fi bí ọ̀sẹ̀ kan ṣe é là tó jẹ́ pé kò ní rí àǹfààní láti gba ààwẹ̀ ààwẹ̀ tó já yẹn nítorí hélà àfi nígbà tí ó bá oṣù kan tí rọ̀mọ́dọ́n míì máa bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ tí àdìsí máa kọ́ wa òun ni wípé ohun tí ó bá jẹ́ rúkṣọ ẹ̀dẹ̀ tọ́lọ́wọ́n bá fúnra rẹ̀ tó dẹ̀ fún àwa ẹrú rẹ̀ ká má mú un le. nígbà tí Allah subhanahu wa ta'ala tó ń sọ̀rọ̀ nípa Ramadan nínú Suratul Baqara tó wá ń mú àwọn ìdí tí èèyàn fi lè gbà àwẹ̀ wá fún àwọn tí ó gbà padà ó ní fàáìdàtún min àyà min okor iye òǹkà àwẹ̀ tí ó gbà nù Ramadan gbà á ní ọjọ́ mìíràn ọjọ́ mìíràn yẹn ó ti bẹ̀rẹ̀ látìgbà tá a ti kú ònú rọ̀mọ́dọ́n àkọ́kọ́ títí rọ̀mọ́dọ́n míì tí ó fi kú ọ̀la. so kò pọ̀ dandan kó ga sí pé kó o sáré gbà pápápá nínú oṣù tó tẹ̀lé tàbí oṣù tó tẹ̀lé kò pọ̀ dandan sátìmọ̀ pé ń bẹ ní ọ̀rùn rẹ ni tí wàá gbà padà òun náà láti rí ní ìsìn wípé ìyàwó Aisha rọdíyàlọ ania tí ọba fẹ́ gba ààwẹ̀ gbèsè ẹ̀ padà nígbà tí Ramadan míì bá ku oṣù kan ni ó tó gbà padà. anytime any day any month láàrin Ramadan kìíní sí Ramadan kejì. ni kí ẹni tí ó jẹ gbèsè ààwẹ̀ Ramadan kó gbìyànjú àti gbà á. bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn. Hadith two one three an Aisha radiyallahu anha anna rasulallah sallallahu alayhi wa sallam. قال من مات وعليه صيام صام عنه وليه وأخرجه أبو داود وقال هذا في النذر وهو قول أحمد ابن حنبلي hadith two one three and aisha látọ̀dọ̀ aisha radiyallahu anha kí Allah yọ́nú sí anna rasulallahi sallallahu alayhi wa sallam qala dagudaju ogishi Allah ó sọ pé mamata ẹni tí ó kú wa alayhi siyamun tí gbèsè ààwẹ̀ wà lọ́rùn rẹ̀ lọ́jọ́ tó kú sọ́ọ̀mà ánihuwalé yòhù ẹbí rẹ̀ àbàgbà mọ̀mọ́ta ẹni tí ó kú wà àléhì síyáàmùn tí gbèsè ààwẹ̀ wà lọ́rùn rẹ̀ sọ́ọ̀mà ánihuwalé yòhù ẹbí rẹ̀ á wa akharajahu abu dahud abu dahud náà gba àdíìsì yìí wá o wa qala nígbà tó gbà wá tán ó wá sọ pé haza fi nadhiri eyi fi n'ibi awa wà níbi ààwẹ̀ ẹ̀jẹ̀ ibu wa òun náà sì ni ọ̀rọ̀ tí ahamadu ọmọ sọ yìí o ó wáyé lórí ẹni tó bá jẹ́ ẹ̀jẹ́ kò wáyé lórí ẹlòmíràn tọ. ibi tí ìyapa ẹnu ti wáyé nìyẹn lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹni tó kú tó ní gbèsè àwẹ̀ lọ́rùn wọ́n ní kí wàlíyù rẹ̀ kọ́ bá gbà á. àkọ́kọ́ náà wàlíyù rẹ̀ láàrin yìí kò dúró fún ẹnìkan o ohun tó dúró fún ni àwọn àwọn olùjogún rẹ̀ àwọn tí ogún rẹ̀ máa lẹ́tọ̀ọ́ sí bíi bàbá bíi ìyá bíi ọmọ bí àbúrò bí ẹ̀gbọ́n gbogbo àwọn tí ó gá sí pé bọ́ bá fi ogún lẹ̀ àwọn náà ni wọ́n pín ogún so tó bá fi gbèsè àwẹ̀ lẹ̀ náà àwọn náà ni wọ́n pín san láàrin ara wọn ẹni tí ó gba méjì ẹni tí ó mẹ́ta ẹni tí ó ẹyọ kan kì í ṣe pé wàá dì lórí ẹnìkan ìyẹn ni ọ̀rọ̀ kejì lórí ẹ̀ tó jẹ́ kẹtẹpẹ ẹbẹ̀ gangan ni pé hadíìsì yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹnu wọn kò sí orí àgbọ́yé ẹ̀ tàbí ká sọ pé kò sí ìfẹnukò láàrin wọn lórí ààwẹ̀ wo gan-an ni èèyàn ò jẹ gbèsè ẹ̀ lọ́ọ̀run tá a bá gbà ẹnu wọn kò lé lórí. ìdí nìyí tó fi gá sí pé Abu Dáhùdù nígbà tóun náà mú àdíìsì wá nínú musnadu rẹ̀ ó padà sọ pé haza fi nazari ṣe àdíìsì yẹn wọ́n gbé ka orí ẹ̀jẹ̀ ni o ẹni tó bá jẹ́ ẹ̀jẹ̀ pé òun ó gbààwẹ̀ kò wá rí àwẹ̀ yẹn gbà títí ó fi kú òun ni àwọn ẹbí ẹ̀ lè bá gba ààwẹ̀ náà kì í ṣe gbèsè ààwẹ̀ rọ̀mọ́dọ́nù o kì í ṣe gbèsè ààwẹ̀ rọ̀mọ́dọ́nù ohun tí àbúdáòdù mú wáyìí lọ́rọ̀ nínú ohun tó gbọ́yé pẹ̀lú àdísì yìí òun náà ni ahmadu ọmọ ambali mú wá náà ló mú wá níbi tí àwọn míì nínú àwọn àfáà táwọn ti téèkì ẹ̀ jẹ́nẹ́rà wípé ẹni àwẹ̀ ṣé gbèsè sáni lọ́rùn òkú káwọn ẹbí ẹ̀ bá ṣe kí ni o kan bá san so àwọn kan téèkì ẹ̀ jẹ́nẹ́rà àwọn kan téèkì ẹ̀ specifically okay so wọ́n máa wá bi èmi léèrè pé wo ni mo fara mọ́ àbí bo ni mo lọ ń bẹ̀ ibi ọ̀rọ̀ tí Abu Dáúdù sọ yẹn lèmi wà ń tèmi pé àwẹ̀ ìjẹ́jẹ́ ni àwẹ̀ ìjẹ́jẹ́ òun náà sì ni ọ̀rọ̀ tí ìmáàmù wa Ahmad ibn Hanbal rahimahullah lòun náà sọ wípé àwẹ̀ ìjẹ́jẹ́ ló lè di gbèsè la lè bá òkú san kí nìdí tó fi já sí pé ibi tí mo fara mọ́nù. lẹ́ẹ̀kan mo ní tí ọlọ́run ọba àlékeọlá tó bá fún wa ní ẹ̀dẹ̀ lórí mọ́sálà kan a ti kàdísì kan kọjá tó ní ẹ tẹ́wọ́ gba ẹ̀dẹ̀ ọlọ́run àti kàkọ́gá níjẹ̀jọ́ tí ẹ bá rántí ẹ tẹ́wọ́ gba ẹ̀dẹ́ ọlọ́run hadith two ten aleikum birukusọ́tì láì ẹlẹ́bi rọ́ọ̀kasọ̀lákùn ẹ̀dẹ́ àlọ́ọ̀ tí ó fi ṣẹ̀dẹ̀ fún yín ọ̀dọ̀wọ́ yín kí ẹ lò ó tọ́ ẹ̀dẹ̀ aláwò ó ní ó mú kí ààwẹ̀ rọ̀mọ̀dọ́nù kó di gbèsè o lọ́rùn ẹni tó di gbèsè fún o ẹ̀dẹ̀ aláwọ̀ ni o àbẹ́dẹ́ aláwọ̀ kọ́ ni aláwọ̀ ló sọ pé ẹni tó bá ṣèrìn àjò nínú rọmọdọ́ọ̀nù ó lè fàwẹ́ lẹ̀ aláwọ̀ ló jẹ́ ká mọ̀ pé aláìsàn tí ó lókun àti gbàwẹ̀ ó lè fi rọmọdọ́ọ̀nù lẹ̀ di ẹ̀yìn rọmọdọ́ọ̀nù bákan náà ẹ̀dẹ̀ aláwọ̀ náà ni pé oní onínìfáàsì kò lè fi hélà àti nìfáàsì gba ààwẹ̀ kó gbà á padà lẹ́yìn kíni lẹ́yìn Ramadan na mo wá ń lo ẹ̀dì aláwọ̀ lọ́wọ́ ikú wa bá mi lórí rẹ̀ sẹ́mi mo jẹ̀bi ni sẹ́mi lẹ́dà lẹ́bi ni ṣé mo ní ńláwẹ̀ gbà ni mo ń lo àǹfààní tọ́lọ̀ ń fún mi lọ́wọ́ ikú wa dé bá mi lórí rẹ̀ mi ò ní gbèsè tẹ́ bá mi san mo wà lábẹ́ mo ń lo àǹfààní tọ́lọ̀ ń fún mi lọ́wọ́ ni kú dé bá mi lórí rẹ̀ kó lè tún yí ọ dáadáa lórí ti bẹ̀rẹ̀ látìgbà tí òòrùn ti yẹ̀ látàrí ṣùgbọ́n kò pọn dandan fún mi pé àfi kínkín nígbà náà ló fi já pé ọlọ́wọ́n bàálíkọ́lá ó jẹ́ ká mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ àsìkò irun kọ̀ọ̀kan àti ìparí rẹ̀ ok so lórí wa wọlé níbi tó wàn obìnrin kan wá wò pé ẹgbẹ́ sáré dáná oúnjẹ fún àáfàá àáfàá ò pẹ́ fẹ́ dé so bó ṣe ń dáná oúnjẹ lọ́wọ́lọ́wọ́ rí pé ah ọmọ àdàbẹ̀ ni pé kí ni wà lọ́ba rí nǹkan àlejò rẹ̀ ní around one thirty sọ sọ́ọ̀sọ̀ pé kọ tún gbèsè irun lúrì yẹn ni ọ wà nínú àsìkò òrùn lọ́wọ́ làlejò débà òrùn yẹn ti lọ́nu so ẹni tí gbèsè rọ̀mọ́dọ̀ ń bẹ lọ́rùn rẹ̀ san ní ọjọ́ míì lọ́lọ́ ń wí san lọ́jọ́ míì so ó sì ń wò wájú pé títí oṣù kan àbóṣù méjì òun ó but oṣù kan ò pé tí kú fi dé ẹ wùlẹ̀ dára yín láàmú ọlọ́run ti yááfẹ́ ẹ̀ fún ṣùgbọ́n ní ti ìjẹ́jẹ́ à ọlọ́run ọ̀làbọ̀ ọlọ́run ìwọ fúnra rẹ lẹ́nu ọ̀kà ẹnu ọ ni <laughs> ẹnu ọ. o kó o ṣèlérí fọlọ́run ló lè wú ọlọ́run lórí ní èsì nǹkan fún ọ <laughs> aláìní kan ṣe ni ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so nígbà tí wàá la rẹ̀ bọ́rẹ̀ lọ́rùn pé wọ́n lọ́run tí mo tọ́ bá ṣe nǹkan báyìí fún mi ń gbààwẹ̀ mẹ́ta ọlọ́run ti ṣe nǹkan bá ń fún ọ tán nǹkan tó wí ó ṣe fún ọ tán ọ̀wà tí ìgbààwẹ̀ mẹ́ta ti ikú fi dé à. Ah ọ àwọn ẹbí rẹ lọ dá iṣẹ́ lẹ̀ fún wọ́n bọ̀ ọ́ gba àwẹ̀ yẹn ni wọ́n bọ̀ gba àwẹ̀ yẹn ni o so ló jẹ́ kí Imam Abu Dawud àti Imam Ahmad fi sọ pé no kì í ṣàwẹ̀ Ramadan ọlọ́run rí fa sí tàbí sì rí fa sí àwẹ̀ ìjẹ́jẹ́ lánàá ibi gbà lérò ṣùgbọ́n ará àwọn kan tí wọ́n sọ wípé àtàwẹ̀ ìjẹ́jẹ́ o àtàwọn gbèsè ọ̀ràn yẹn rọmọdọ́ọ̀nù wẹ́l tó bá bá wọn yẹn lọ tó bá bá wọn lọ a jẹ́ pé tíyàwó ẹ bá ṣáájú ẹ kú àwọn gbèsè àwẹ̀ tó jẹ sọ́rùn kó o múra sí kó o lọ bá gbà ó. aláwọ̀ sànù adi two one four àní ibùnà Abbas rọ́díyàlọ́hù àníhùmá kọ́ọ́lù. جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أمي ماتت وعليها صوم شهر أفأقضي عنها قال نعم قال فدين الله أحق أن يقضى Hadith 214 عن ابن عباس لا تضم عباس رضي الله عنهما kí a lọ yọnu sáwọn méjèèjì kọ́ọ̀lá ó sọ pé já àárọ̀ jùlùn ìlànà nàbí sallallahu alayhi wa sallam ọkùnrin kan ó dé wá bá ànábì Muhammad fàkọọ̀la ya Rasulullah ó sọ pé ògìṣẹ́ Allah inna ummi matati ìyá mi kú wọn alayha sawmu shahar ààwẹ̀ oṣù kan sì ń bẹ lọ́rùn rẹ̀ ààwẹ̀ oṣù kan ó ń bẹ lọ́rùn rẹ̀ ṣé kí n bá san ṣé mo lè bá san án kọ́ọ́lá naam ànábì ní bẹ́ẹ̀ ni o lè bá san án kọ́ọ́l ànábì tún sọ pé fàdéyìnù lọ́ọ̀ì àhákù àyókùdọ́ gbèsè àlọ́ọ̀ gbèsè tí ẹ̀dá jẹ àlọ́ọ̀ ló ní ẹ̀tọ́ jù lọ pé kí wọ́n san. àbúdádù ó gbé àdìsí yẹn ka orí àdí ó ka orí àwẹ̀ ẹ̀jẹ̀ jíjẹ́ kò gbé ka orí àwẹ̀ Ramadan ìwọ lè gbé ka orí àwẹ̀ Ramadan lọ́dọ̀ rẹ̀ ok two one five anibunu Abbas radiyallahu anihuma qal jaati إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أمي ماتت وعليها صوم نذر أفأصوم عنها قال أرأيت law kana ala ummiki daynun law kana ala ummiki daynun faqadaitihi akana yuaddi dhalika yuaddi dhalika anha qalat na'am qala fasumi an ummik hadith 215 ani ibnu abbas látọ̀dọ̀ abbas ki ala yọ́nú sí kọ́ọ̀lá pe, jaati imra'atun ila rasulillahi sallallahu alayhi wa sallam obìnrin kan ló wá sọ́dọ̀ ògìṣẹ́ Allah fàkọ́ọ̀lá ti o sì so pe, ya rasulallah ògìṣẹ́ Allah inna ummi matati ya mi kú wọ́n aléyà sọ́mùnàdìrín awe ìjẹ́jẹ́ sì wà lọ́rùn rẹ̀ ààwẹ̀ ìjẹ́jẹ́ ọ wà ní ọrùn rẹ̀ àfàsùnmọ́ àníyá ṣé kí n bá gba ààwẹ̀ náà kọ́ọ̀l ànábì ní arọ àìtì sọ fún mi láwùkáàna láwùkáàna àlàó mi kìdá inú bọ́ bá jẹ́ pé gbèsè kan ń bẹ lọ́rùn ìyá rẹ̀ fakọdọ yìí tí ìhì ó san gbèsè náà àkáànù yóò àdìzá líkì àníhá ṣé ìtòṣe yẹn ó ti san ó ti gbé kúrò lọ́rùn rẹ̀ kọlá sí nam ó ní bẹ́ẹ̀ ni tíyà mi bá gẹ nìkan lówó tí mo sì bá san ó ti kúrò lọ́rùn ìyá mi náà nìyẹn fàṣùmí nítorí náà gba àwẹ̀ yẹn